mo mọ ohun ojú mi ti rí mo mọ ohun etí mi ti gbọ́ mo mọ ohun ojú mi ti rí mo mọ ohun etí mi ti gbọ́ lọ́gọ́ tó gbọ́ ìró ayọ̀ olùgbàlà ayé mi létò. àgbọ̀gbọ́n náà ni mo bọ́ sí báyìí eh, lórí ètò Ògo Ìgbàlà lórí Orísun tẹlifíṣàn tiwa ni mo sì láǹfààní láti ṣe àfihàn pásítọ̀ Ọláolúwa Adéyínká ẹ káàbọ̀ bọ́dà mi bàbá mi nínú Olúwa sórí ètò Ògo Ìgbàlà ẹ̀rọ àṣà. ẹ ṣeun olóòtú. Hmm. ẹ ṣeun. ẹ o mo ti ẹ̀dúpẹ́ nítorí pé mo pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi ẹ ṣe àdúpẹ́. yes ma bẹ́ẹ̀ lẹ́ni wọ́n bá mi sọ̀rọ̀ lórí àkòrí tá a fi ṣíra wa létí ẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ Ògo Ìgbàlà ètò tèmi tí mo sọ pé ta ni ọ́ gangan ẹ o àkòrí yìí náà ni wọ́n sì máa tún wọ́n máa bá wa sọ̀rọ̀ lé lórí wọ́n máa bá wa tú yẹ́lẹyẹ̀lẹ wọ́n máa bá wa fọ́ ọ ẹ wọ́n bá mi mú bírò yín àti tákàdá nítorí gbogbo nǹkan tó bá ti ń bá wa sọ ká lè máa kọ sílẹ̀ ká lè rántí ẹgbẹ́ lẹ́sà. <laughs> ẹ ṣe gan ni. olúwa ṣeun. orúkọ mi ni pásítọ̀ adéyínká ọláolúwa láti ìlú iléṣà. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ <laughs> wọ́n ní ta ni ọ́ nǹkan tí ènìyàn jẹ́ pọ̀ nǹkan tó lọ́n fẹ́ kéèyàn jẹ́ kó dà ó pọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí ọlọ́run dá ìràwọ̀ ńlá la jẹ́ nígbà tí wọ́n bí Jésù àwọn amòye wọ́n ní wọ́n rí ìràwọ̀ hmm. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ìràwọ̀ yẹn nígbà tí ìjọ́ kan wà tí mo ka apá bíbélì yẹn ọ̀rọ̀ tí mo kà ń pa bíbélì yẹn wá sí mi létí ó mú mi rántí ìwé àìsáyà hmm. orí mi ò lè má lè sọ yorùbá isaiah sixty hmm, orí ọgọ́ta eh, chapter sixty eh, verse one ó sọ pé dìde hmm. mo lè sọ díẹ̀ ní yorùbá tan ìmọ́lẹ̀ hmm. nítorí ìmọ́lẹ̀ rẹ ti dé now ó jẹ́ kí n mọ̀ wípé gbogbo ènìyàn tọ́lọ́run dá ìràwọ̀ ńlá ni wọ́n ah, mo tún wá discover kínní kan torí a ní iṣẹ́ kan tá a máa ń ṣe fólúwa tiwa ní ẹ̀ka iléeṣẹ́ wa we call it admonition rescue mission what we do is a máa ń lọ sí àwọn iléèwé ẹ̀kọ́ gíga káàkiri a sọ fáwọn ọ̀dọ́ wípé ọlọ́run ní ètò kan fún ayé wọn pé kán má waste ìpinnu tọ́lọ́run ní fún wọn ẹ̀dá tí ọlọ́run ti dá wọn pé kán tiraka hmm. láti jẹ́ èèyàn tọ́lọ́run adamásọ kí nìkan fún wọn pé kán má ríra wọn bí atọrọ jẹ hmm. kán má ríra wọn bí ẹrú hmm. kán má ríra wọn bí ẹni tó sìn wọ́n wá hmm. nítorí gbogbo ẹni tọ́lọ́run dá ìràwọ̀ ńlá ni wá torí ọlọ́run dá wa bó ṣe bó ṣe rán jésù bẹ́ẹ̀ ló ṣe rán wa now ó ní dìde tan ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ ti dé fẹ́ arise lédè òyìnbó sọ pé arise shine. Mm. For the light has come, and the glory of the Lord is written upon thee. And he said something in verse 2. He said, He said, Darkness shall cover the heart. Pé òkùnkùn yóò borí ayé. Hmm. Ó ní ṣùgbọ́n ìwọ yóò tan ìmọ́lẹ̀. Hmm. Now, nǹkan tí mo fẹ́ sọ ń pa ibẹ̀ yẹn ni pé tá a bá wo ojú ọ̀run ní alẹ́, hmm. a máa sọ wá pé ìràwọ̀ pọ̀ káàkiri káàkiri káàkiri. Mi ò níjọ́ tí mo dẹ̀ ti dáyé mi ò rí kán sọ wí kán dédé sọ wípé ìràwọ̀ méjì ń jà lójú òfurufú. Mm tàbí kó sọ pé ìràwọ̀ méjì wọn kọlura wọn lójú òfurufú now eléyìí jẹ́ kó yé wa pé gbogbo wa pátápátá gbogbo ìràwọ̀ ló ní ààyè títí wọn láti hmm. tàn hmm. gbogbo ẹni tọ́lọ́run dẹ̀ dá ló ní ògo títí ẹ̀ hmm. ṣùgbọ́n mo mo fẹ́ mú wa lọ sínú ẹsẹ̀ bíbélì kan nínú ìwé Dáníẹ́lì orí kẹta nígbà tí ọba Nebukadnezari sọ pé kí wọ́n lọ ju àwọn ebéèrú mẹ́ta sínú ná now tábà mọ tábà rí nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ebéèrú yìí hmm. a rí i pé láàárín gbogbo ìlú yẹn hmm. àwọn nìkan náà jẹ́ ológo ọmọ tó mọ Jésù hmm. gbogbo ibi tó ń ṣẹlẹ̀ ńlú yẹn kò kàn wọ́n kò kàn Dáníẹ́lì mo wá wò pé kí ló fà á tí ibi yóò ṣe kan àwọn mo rántí pé Bíbélì ni ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà hmm. nítorí pé àwọn ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tán ti sọ ní àtètè kọ́ṣe hmm. tán sì fi ayé wọn fún ọlọ́run hmm. so gbogbo ibi tó ń ṣẹlẹ̀ kò tẹ̀ kàn kò kan wọ́n wọ́n tẹ̀ mọ̀ bóyá àwọn kan ṣẹlẹ̀ ó wá débi kan wọ́n ní ẹ lọ sọ wọ́n sínú náà ó níbi tí mò ń lọ o wọ́n ní ẹ lọ sọ wọ́n sínú náà torí pé wọn tẹ̀lé àṣẹ ọba inú ọba ò dùn sí ṣùgbọ́n ọba torí pé òun ló ṣe ló ló make law in the first instance kò fẹ́ break law yẹn ó ní kán lọ jù wọ́n sínú náà ìgbà tó débì kan ẹ̀rù bíi ọlọ́run ti bà mí nìyí o àwọn tó fẹ́ lọ jù wọ́n sínú náà iná jó wọn <laughs> àwọn tí wọ́n jù sínú náà iná ò wọn <laughs> ẹ bá mi wò ó hmm. now nígbà tán wa ọba wa ń gbó wa wo sàkún ó ní ah, ah, àwọn mẹ́ta la jù sínú náà ẹnìkẹrin ẹnìkan wà ń bẹ̀ tó ó wọ́n ti pé mẹ́rin hmm. ó lẹ́yìn tí mo dẹ̀ ń wò yìí ògo ńlá ni ó jọ ti ìrírí ọmọ ọlọ́run hmm. now nǹkan tí mo fẹ́ sọ ni pé gbogbo ìràwọ̀ tó wà hmm. kò sí tí ò kò sí tí a ò tá àti sọ ní látètè kọ́ ṣe láti ṣe eré ní gbogbo wọn ṣùgbọ́n wàhálà ayé àwọn ọmọ aládé ayé wọ́n á fẹ́ jù wá sínú wàhálà tó dàbí iná fún àwọn ọmọ àwọn ọmọ ìbẹ̀rù ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn tó fẹ́ jù wọ́n sínú iná yẹn iná yẹn la jó wọn iná ò yẹ kó jó àwọn ọmọ ọlọ́run ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ wa la ní sùúrù àfàyè wa fún Jésù hmm. torí pé àfàyè wa fún yẹn ló ṣe easy fún èṣù láti jù wá sínú iná kí iná dẹ̀ jù wá àbí ló ṣe mú easy fún wa láti la inú iná kọjá because ìwé mímọ́ ni pé a ó gba inú iná kọjá kò sì ní jó wa ṣe ṣe ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ mi yé yín hmm. so nǹkan tí mo fẹ́ sọ ni pé ibi tí mò ń lọ gangan ni hmm, hmm. nígbà tí mi ò tí ì fi ayé mi fún Jésù àwọn wàhálà kan wà tó máa ń ṣẹlẹ̀ sí mi màá sọ mo máa ń sọ àwọn ọ̀rọ̀ nítorí àwọn ọ̀dọ́ bíi nígbà tí mo wà ní secondary school ilé ẹ̀kọ́ gíga mo máa ń tọ̀lé now kí ló ṣẹlẹ̀ ni pé tán bá ti sọ fún mi tán bá ti jí mi báyìí pé kí n wá lọ tọ̀ sí bíríìjì máa ń rántí bíríìjì yẹn láláwọ̀ ń bàdàn tẹ́ hmm. bá ti jí pé lọ́tọ̀ síbẹ̀ náà mi ò bí wọn bí mi dá mo gbọ́dọ̀ lọ́tọ̀ <laughs> ìgbà mi wà á tún lọ sóru àwọn ìtàn yẹn máa ń fìyàn ṣẹ̀sín ni o hmm. tá a bá lọ sóru màá ní kí wọ́n bá mọ̀ pé mo fẹ́ tọ̀ màá lọ sápamọ́ síbì kan màá lọ sùn sọ́tọ̀ mi ní sùn síbi tí gbogbo èèyàn sùn sí tọ́ra aago méjìlá la máa ń bẹ̀rẹ̀ ìṣòro yẹn hmm. ṣùgbọ́n ìtọ̀ tí má tọ́ mbẹ́ yẹn á tún sàn wá báwọn èèyàn <laughs> ṣùgbọ́n ọjọ́ tí mo mọ Jésù pa gbogbo ẹ̀ ó wá sópin mo tún ti wá ń wá ọ̀nà àti lọ sílé ẹ̀kọ́ gíga ọjọ́ tí mo mọ Jésù báyìí lọ́nà bẹ̀rẹ̀ sí ní là hmm. mo wá ní òkè iná tó ti ń jó mi látẹ̀yìnwá kí ló dé tí ò jó mi mọ́ hmm. torí wípé ẹnìkan ti wá darapọ̀ nínú náà yẹn ó swallow náà yẹn ó ń gan ní náà ajó nírun eh. ó wá gbé náà yẹn mì hmm. iná titi ẹ̀ ó máa ń tú ayé èèyàn ṣe nítorí ògo ló fi ṣe aṣọ titi ẹ̀ iná titi ẹ̀ ṣùgbọ́n titi èṣù iná ti ń jóyàn ti ń jóyàn ọ̀run ti ń jó àyàn mọ́ èèyàn ọ̀run ti ń Hmm. mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tètè mọ Jésù. Eh, ó ga ọ bàbá wa nínú Olúwa ó dàpọ̀ ẹ̀ sì máa tún padà wá tí wàá máa tẹ̀ síwájú lọ <laughs> eh, a sì máa ní apá kejì ọ̀rọ̀ yìí eh, ẹ ní kíákíá nítorí àsìkò wa ti tán ẹ bá mi sọ àwọn ibi tí àwọn èèyàn ti lè pàdé yín ó tiẹ̀ tún ní àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣùgbọ́n àsìkò mi ti lọ ẹ bá mi sọ àwọn ibi tí àwọn èèyàn ti lè pàdé yín lórí àwọn social media yín fáwọn aráàlú social media gbogbo wa Facebook Adeyinka, Mike Adeyinka Ọláolúwa Mike Adeyinka Ọláolúwa wọn ti rí mi bẹ wọn máa ti rí face mi náà bẹ wọn ti rí mi. Mike Adéyínká <laughs> Ọláolúwa ó yẹ bá mi sọ kìkì ah. ọ̀rọ̀ kan sínú ayé gbogbo ojú tó wò yín pátápátá ah. ìkì ọ̀rọ̀ kan ni o. mo fẹ́ sọ kìkì ọ̀rọ̀ kan ṣùgbọ́n mm. àwọn tí mo máa ń fẹ́ sọ ọ̀rọ̀ sí jù ní ọ̀dọ́ mm, pé ohun tí ò ní jẹ́ kí àyànmọ́ yẹn wá sí ìmúṣẹ gbogbo agbára tí ò ní jẹ́ kẹ́ ẹ mọ Jésù hmm. gbogbo agbára tó fẹ́ fi yín jìyà hmm. gbogbo agbára tó fẹ́ jẹ́ kẹ́ ẹ parun sínú iná ó hmm. gbàdúrà pé lénìí lórúkọ Jésù irú agbára bẹ́ẹ̀ Ọlọ́run ọ̀run á gbé wọn dè àmín Jésù mo dẹ̀ sọ pé ní orúkọ Jésù ní kánkán ọwọ́ Ọlọ́run yóò tì yín síbi tẹ́ ò ti mọ̀ ọ́ àmín ọ̀rọ̀ ọlọ́run yóò tì yín síbi tẹ́ ti bá jésù pàdé àmín ẹ sì ní ṣìnà láyé àmín mo gbàdúrà fún gbogbo ojú tó ń wọ̀ wá pé ní orúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo iná tá a ti pèsè láti jó àyànmọ́ yín run láti jó ayé yín run mo gbàdúrà pé lórúkọ jésù ọmọ ọlọ́run ọ̀gá ògo yóò gbèrú nọ́mbà ẹ̀mẹ̀ yóò sì fi ògo yí padà sínú ayé yín bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ jésù. àmín o jésù ẹ eh, bàbá wa nínú olúwa ẹ ṣé gan ni àdúpẹ́ láti yanyan ìlú Iléṣà bẹ́ẹ̀ ni ẹ bá wa kí gbogbo Iléṣà. ẹ ṣe àgbẹ̀. mo ti fẹ́ máa fi eléyìí dágbére náà nìyẹn lórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ ti tèní ẹ ọ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pátápátá jákèjádò ẹ tẹ́ fẹ́ darapọ̀ mọ́ mi ẹ pè mí o ẹ máa àyè pọ̀ rẹpẹtẹ láti wá bá mi ṣe ètò lórí ètò Ògo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 tó fẹ́ kó orin ẹ̀mí kan tàbí méjì jáde ẹ pè mí kí n bá yín kó jáde lórí ètò Ògo Ìgbàlà pàápàá jùlọ bàbá wa lórí ètò ẹ kú kalẹ̀ gbogbo ara lè gan tún mọ̀ yín sólórin ẹ̀mí ṣùgbọ́n kò sí àsìkò ẹ lọ́jọ́ mi ẹ tún padà wá gẹ́gẹ́ bí olórin ẹ̀mí afẹ́wọ́n fi lè dágbére náà nìyẹn nígbà tó bá di ìgbà míì káfíńrẹ́ àti ayọ̀ káfí ó dàbọ̀.